أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد وسلم اللهم افتح لنا كتابك وسنة نبيك ظاهرا وباطنا وارزقنا العمل بهما بذاتك المقدسة يا رب زدنا علما وفهما يا كاشف المشكلات ويا عالم الخفيات اكشف الحجب عن وجوهنا في هذا المعنى حتى نطلع على حقيقة هذه المسائل واحفظنا عن الخطأ والضلال وأنت الموفق لكل شيء وأنت علام الغيوب اللهم إني أشهد أن هذا كتابك المنزل من عندك على رسولك محمد بن عبد الله وكلامك الناطق على لسان نبيك جعلته هاديا منك إلى خلقك وحبلا متصلا فيما بينك وبين عبادك اللهم إني نظرت كتابك واجعل اللهم نظري فيه عبادة وقراءتي فيه فكرا وفكري فيه اعتبارا واجعلني ممن استعظ بمواعظك فيه واجتنب معاصيك اللهم إني نظرت كتابك فاجعل اللهم نظري فيه عبادة وقراءتي فيه فكرا وفكري فيه اعتبارا واجعلني ممن اتعظ بمواعظ بيانك فيه واجتنب معاصيك ولا تجعل على بصري غشاوة ولا قراءتي حذرا إنك أنت الرؤوف الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون وإذا قرئ القرآن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 ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفينا محمد عليه أفضل الصلاة والسلام وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run. Ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. Ọba tó tún sọ wa di òní tí ààwẹ̀ Ramadan ìjìra fourteen thirty six tó di méje ọlọ́run abìọ́ gbogbo àwọn ìgbìyànjú wa lọ́sàn àti lóru ọlọ́run gbà níjọsìn fún wa wọ́n sọ pé òòrùn wa ń ṣẹ́ jẹ́ ká wá bá níbi tí ẹgbẹ́ máa ń lérè ọláàlá haúláwàlá kù wáta jẹ́mọ̀ tí ó bá rí bẹ́ẹ̀ a máa tẹ̀síwájú nínú àlàyé eléyìí tí à ń ṣe lọ nípa àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú atefsir ibi tí a dúró sí lánàá òun níbi tí àwọn àáfàá ti ń ṣàlàyé fún wa tá a bá fẹ́ ṣàlàyé alukur'an àwọn ọ̀nà wo la máa ń gbà ṣàlàyé rẹ̀ àwọn bo la ti máa ń mú àlàyé alukur'an a ti jẹ́ kó yé wa lánàá pé ibi àkọ́kọ́ tá a ti máa ń mú ìtumọ̀ kùránì òun náà ni tafsirul kùránì bil kùránì ká mú àáyà ọlọ́run ká fi ṣàlàyé ara wọn ká mú ọ̀rọ̀ ọlọ́run kan ká fi ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run ọba míì àpẹẹrẹ táwọn àáfàá mú wá òun ni àyà suratu Yunus wọ́n mú àwọn àpẹẹrẹ míì wá ṣùgbọ́n ìtawà lónìí yẹn tọ́lọ ní Allah إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون ọlọ́ni ẹ̀rí àwọn ọ̀rẹ́ mi àwọn ẹni mi àwọn tí ó jẹ́ wòlíì òdodo lọ́dọ̀ èmi ọlọ́run òun náà làwọn tó já sí pé la khawfun alayhim wala hum yahzanun kò sí payà fún wọn kò sí fòòró fún wọn kò sí payínke fún wọn wọn sì ní banújẹ́ tó bá di lọ́run kódà wọn ní banújẹ́ lórí nǹkan fílẹ̀ nínú ayé fún àwọn tẹ̀síìrì míì ọlọ́run wá fẹ́ sọ fún wa pé kẹ́nìkan mọ̀ wá lọ ṣe irun bí irun dáadáa kọ́mọ̀ wá nípò òun ni wòlíì dáadáa àbí kí obìnrin kan tọ́já sí wípé kọ́mọ Kùránì kà dáadáa kọ́mọ sọ pé òun tẹ̀ ń wò yìí òun ni wòlíì Aisha àbóhun ni wòlíì mọ́ríámà kọ́mọ àdìgbòbìnrin kan wà dìde bẹ́ẹ̀ tí yà pé rẹ̀ ní kíni o wòlíì kọ́mọ àdì wípé wèrè kan tó tiẹ̀ ti jájà òun náà wà níbẹ̀ ṣe ń wò mí ìtirun mẹ́ta kókó tí mo gbé tẹ̀sùbà kọ́rùn tí mo wá ń ṣe bí wèrè káàkiri pé èmi tẹ̀ ń wò yìí èmi ni wòlíì bílálà kọ́mọdé pẹ́ nìkan wà á ṣe bẹ́ẹ̀ ọlọ́run wá ń sọ fún wa bó o lẹ́sìn máa wo ọ̀rẹ́ rẹ̀ الذين آمنوا وكانوا يتقون àsáwọn tá a máa pè lọ́rẹ̀ ọlọrun òun làwọn tó gbọ́ ọlọ́run gbọ́ lódodo àdìsàlàyé lẹ́kùnrẹ́rẹ́ tí wọn gbàgbọ́ wọn sì tún bẹ̀rù ọlọrun. a ní tí ń jẹ́ bẹ̀rù ọlọ́run òun ni nǹkan méjì ntọ́lọ́run ní ká ṣe ká ṣe ntó ní ká jìnà sí ká jìnà sí. ọ̀nà kejì tá a máa ń gbà sàlàyé alukur'an òun ni tafsirul qur'an Sunna. ká mú ọ̀rọ̀ anábì Muhammad sallallahu alaihi wasallam káfí ṣàlàyé alukur'an adẹ̀mú àpẹẹrẹ wá pé ọlọ́run bá ń sọ nínú alukur'an pàápàá jùlọ aya twenty six nínú Yunus ọlọ́run ní lilladhina ahsanul husna wa ziyada ọlọ́run ní ẹ̀rí nǹkan bí àwọn tí wọ́n bá ń ṣe dáadáa láyé báyàwó náà lè ṣe kí ni bóyá o lè jẹ́ ọ̀kan nínú wọn. àwọn tí wọ́n ń ṣe dáadáa láyé tí wọ́n ń tẹ̀lé tọlọ́hun ọba àlekè ọlá tí wọ́n ń ṣe súnà ànábìwá sallallahu wa ọlọ́run ní ẹ̀rí irú àwọn tí à ń sọ yìí ọlọ́run ní tí ó máa bẹ fún wọn ní a tí ń jẹ́ alẹ́húsná ni àlìjánná wá àléékún tó máa wà fún wọn lọ́dọ̀ ọlọ́run àwa ń wò pé kí ni ń jẹ́ àléékún kí ni ń jẹ́ bonus anabi sallallahu alayhi wa sallam ó wá ń sọ fún wa pé rírí tá a rí ọlọ́run ọba àlejò ọlá òun náà ni nǹkan tó ń ṣe kí ni òun ni tó ń jẹ́ àléékún nínú àyà mi táwọn àáfàá tó mú wá òun níbi tọ́lọ́run ọba àlejò ọlá ti sọ pé wá ìdúlà òun ẹ̀sàtọ́ àtúnmí gbogbo wà mírìn bá ti lọ́kọ̀ yìí tọrọ ìbú nàbí sórí kúwà yẹn tọ́nà ọmọ ń sọ mẹ́rin farabalẹ̀ kó gbóyé ọlọ́lẹ́yìn mùsùlùmí ẹ̀la ẹtí yíò ẹ múra lẹ̀dẹ̀ àwọn ọ̀tá yín ẹ múra wọn àwọn ọ̀tá ọlọ́run àwọn ọ̀tá ẹ̀yin mùsùlùmí àwọn tí ló ń bí bẹ́ẹ̀ ṣe ń ṣe kí bẹ́ẹ̀ ṣe ń kírun àwọn tí inú ń bí bẹ́ẹ̀ ṣe ń lo hijab ọ̀fẹ́ lọ ṣe nọ́sìn ìwọ náà wọ aṣọ aṣẹ́wó ìjáàbù ni wọ́n máa wọ̀ wọ́n wá ní aṣọ aṣẹ́wó la fẹ́ kọ́ wọ̀ ó tún wá gbé fìlà kan funfun bí wèrè fìlà kèfèrí ó tún wá gbé sórí kí ni ìbátan nọ́sìn àti aṣọ aṣẹ́wó inú ń bí wọn bó ṣe ń lo ìjáàbù yẹn inú ń bí wọn inú ń bí wọn bá a ṣe ń kírun inú ń bí wọn bá a ṣe ń gbààwẹ̀ bá a ṣe ń lọ ájì inú ṣe kí ni inú ń bí wọn ọlọ́wọ́ ní tó bá rí bẹ́ẹ̀ níbi tí inú ń bí wọn dé tó bá rọrùn kí wọ́n pa gbogbo yín wọ́n ṣe tán àti payín wọ́n ń dètè wọ́n múra lẹ́ẹ̀dẹ́ yìí níjọ́ tí jihadi bá ṣẹlẹ̀ wẹ́rẹ́ àwọn ti níbọn táwọn ti kópa wọn àwọn ti ní àwọn nǹkan ìjà ogun ọlọ́run lẹ́yìn náà mọ́ nẹ́gẹ̀rẹ̀ wà ìlú làwọn mọ́sítà tó a tó ń mi wà àṣẹ nǹkan tẹ́yìn náà bá lè pèpè à ìtẹ́ ẹ bá lè pèsè rẹ̀ lẹ̀ ọlọ́run ní ẹ fi múra de àwọn ọ̀tá yín nígbà tó lọ́wọ́ ní mi ń kó wà tí ọlọ́run tó wá nínú kíra agbára agbára kan irú agbára wo wá ni anábìwà Muhammad sallallahu alaihi wa sallam fàkọ̀dì fásárọ̀ nàbí yìí sallallahu alaihi wasallam àlùkúwátà bí rọ́mìí sọ́n láyé tí rẹ̀ dáadáa agbára tí ọlọ́run ní ẹmúra lẹ̀dẹ̀ wọn òun ni bóò la ṣe máa ju nǹkan bóò la ṣe máa ṣe kí ni o bóò la ṣe máa ju nǹkan mùsùlùmí ọgbọ́dọ̀ máa gé mọ́ láti bí ó kéré bóò la ń ta rọ́bà bóò la ń ta ọfà ọgbọ́dọ̀ mọ́ mùsùlùmí ó gbọ́dọ̀ mọ bó la ṣe ń ma. yes kìí ṣe pé wọ́n máa pààyàn kìí ṣe pé wọ́n máa jalè sótìyé gbogbo àwọn nǹkan yìí wọ́n gbọ́dọ̀ mọ̀ torí ijọ́ tí ọba wúlò àṣẹ tí ń jẹ́ wà òun ni ká mọ nǹkan ju ká mọ nǹkan ta ta ló ṣàlàyé àyà ìfún wa nítorí àsìkò asóhun náà ní tafsirul Qur'an bí kàlámì sọ̀hábà bí kàlámì sọ̀hábà so ráàrin tá a dé gbogbo wọn tó ń ṣeré yẹn máa ṣeré bó ti fojú ọkọ rẹ sílẹ̀ máa ṣeré ìwọ tó ń sọ máa sọ àṣẹ nǹkan tí ń jẹ́ ẹlẹ́kẹta yìí òun ni ká túmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú ọ̀rọ̀ àwọn sàábé ibi táwọn sàábé tán ti lóore jèmi àti ẹ lọ nìyẹn o ò lè fẹ́ tú kùránì kó wá sọ wípé mo fẹ́ ṣe tẹ̀síìrù kùrán bí ẹ̀kọ́ lílì ustaz mo fẹ́ fi ọ̀rọ̀ ustaz mo fẹ́ fi tú kùránì sẹ́ẹ̀kọ́ náà bá sọ báyìí ustaz náà wá sọ báyìí ẹjá fọ̀rọ̀ ustaz tú ọ̀rọ̀ ló ńlá àbíká ṣe tẹ̀síìrù kùrán bí ẹ̀kọ́ lílì imam ẹ̀wájá mọ̀rọ̀ imam kọ́lá lọ́rùn wọ́n kọ́lá lè ìmáàmù ta ní jẹ́ máàmù níbo ni máàmù ti wá ta ló bí máàmù ọmọ ta ni máàmù lẹ̀ àbọ̀ ní ẹjá ti tafsiru al-Qur'an bí qawli al-amir ẹ̀wà já mọ́rọ̀ àmìrù àmìrù sọ báyìí a lè ṣe bẹ́ẹ̀ láíláí ṣùgbọ́n wọn sàábé a lè tú Kùránì pẹ̀lú ọ̀rọ̀ wọn kí ló fàtà ṣẹlẹ̀ tú kùránì ọrụ wọn màá ṣàlàyé àwọn àfáà ní wípé láṣíyàmá zàwúlé pàápàá jùlọ àwọn sàábé náà wọ́n tó yàtọ̀ síra wọn ó ti ń àwọn sàábé náà ṣe wà wa lọ ẹ ń lọ ilé kéwú ustaasu kan náà ló ń yín kéwú tíra kan náà ni wọ́n fi ń kọ́ yín ké wà láyé ẹ̀mọ́ kí ó dúra yín lọ àwọn kan máa sọ ké wùsáàsù wọ́n tó wá máa rò pé sèmi náà mo sì káwọn ọmọ yìí pé á àwọn ọmọ yìí tó kà nǹkan mìíràn àwọn kan ó sì máa sọ ké inú ó sì máa bí wùsáàsù pé á ó sì á ta fáwọn ọmọ ilé ètò báyìí gbogbo tí mo kọ́ wọn ládàradà náà ń tù yìí anábì sallallahu ó kọ́ àwọn sàábé ní kéwù ṣùgbọ́n wọ́n máa kírù jùra wọn lọ so ráwọn nǹkan tí máa ń jẹ́ kéèyàn ó nímà ọ̀kan nínú ẹ̀ òun ni kéèyàn ọmọ máa ṣẹ lọ́hun ìwọ́tọ̀ ọmọ jí owó dádì rẹ̀ àtọwọ́ mọ́mì rẹ̀ ọpọlọ rẹ̀ ó ní problem ìwọ́tọ̀ ọmọ dá sàkàsà tọ́jẹ́ pé àsàlọ́ máa dá káàkiri ó níbi tí màrí ó dé ìwọ́ tó dá sí pé fídíò ogún àwọn ẹyà ayé ẹran yóò sọ ogún òkú kọ lójú àwọn india fíìmù àwọn fíìmù tí wọ́n máa sọ ìwò obìnrin lọ máa wò ó lè ní brain so oríkẹ́yìn ó gbé ẹ̀sẹ̀ jù sílẹ̀ ọlọ́ni wà tẹ́kù lọ́à wà yóò á lè mọ́kànnà lọ́ ní Suratul Baqara áyà tó gbòjù nìyẹn Quran chapter two verse two eighty two tọ́ ọba ti lè bẹ̀rù ọlọ́run àti ọtí jẹ́ bẹ̀rù ọlọ́run lánàá ìtọ́nà ọba ní o ṣe ìtọ́nà ní ọ̀dá ogbó ìjúlẹ̀ ó bẹ̀rù onímọ̀ anábì sallallahu alaihi wasallam àwọn sàábé tó kọ́ ní kéwú wọ́n nímọ̀ jùra wọn lọ bí wọ́n ṣe ń lo kéwú ara tí máa ń jẹ́ kéèyàn ó nímọ̀ òun ni al-amalu bil-ilmi wa man amila bima alima warathahu Allahu ilman ma lam ya'lam so orí ìwọ tọ́já sí pé ìmọ̀kan tó lọ́run fún ọmọ ọwá lò ó àtàrà pé ó lo ìmọ̀ yẹn nǹkan míì tó tí ìmọ̀ ọlọ́run bó fún ọmọ táwọn ọgbọ́n nǹkan tí mo sọ yé ọgbọ́n yé pé wọ́n ní ọwọ́ ọ̀tún la fi máa jẹun àìfọwọ́ òsì jẹun ìwọ sì rè tẹ́lẹ̀ Abubakar ọwọ́ òsì ló fi máa jẹun tẹ́lẹ̀ ọwọ́ agbọ́ pé kódà ká má fọwọ́ òsì jẹun ọba fi jẹun mọ́ so àpọ̀wọ̀ pé o ti ń lo ìmọ̀ yẹn dúró àbí òdúró wàlẹ́ o ti dúró ọgbọ́n pé wọ́n ní ká gbà àwẹ̀ ní ọjọ́ monday àtọjọ́ thursday ọwá ń o àwẹ̀ òun ni o òun gba so tó ń gbà yẹn tó bá tó ń àwẹ̀ ọjọ́ ti mọ̀ wípé torí wa Muhammad sallallahu ń o òun ń àwẹ̀ òun tó bá ní àáfà kí ló dé tẹ́tí ẹ̀mọ́ tí òkùtọ̀ yí máa ń fò òkè ìṣòkòtò àwọn ìṣe máa ń fò òkè ó ní gbàgbé mọ̀ tó bá ní sísítà kí ló dé tẹ́tí ẹ̀mọ́ ń lò jáàbù náà bọ́mọ̀ àtàlọ́ bí lọ́sí káwọn ṣe kí o ká máa lò ó òun nìyẹ ó ní ṣe o ó ní gbàgbé ìta sọ́yà bí òyìn jama tó a máa jẹ́ kéèyàn àáfà wa ń ṣàlàyé fún wa bàbá wa sọ́dọ̀ àlùfẹ́ mi nù tẹ̀síìrì wọn tá a dọ́gbọ́ ń lo olùkọ́ dìmọ̀ rè bàbá níṣẹ́ rí ọ̀rọ̀ àwọn sàábẹ́ àfihàn túkúrà ní pàápàá jùlọ àwọn tí wọ́n ní máa pọ̀ mọ́ àwọn sàábẹ́ tọ́jẹ́ pé wọ́n pàlẹ̀ ìnáyà bí tẹ̀síìrì wọ́n tún ní àkọlé kan wọ́n ní àkàkún they are greatly concerned they are much concerned about tafsir of the Quran láìtì rẹ̀ dáadáa sọ bá sí máa lọ sùkúù táwọn lọ lé kéwù ẹlòmí tàbí pé what is your best subject maasi ẹlòmí ìmọ̀ maasi fọ́ lórí ẹlòmí òdòdọ́gbà ní maasi ṣùgbọ́n tó bá di bí English wà lẹ́yọ̀ part ẹlòmí kọ̀mọ̀ English physics lọ́mọ̀ ẹlòmí kìlọ́mọ̀ chemistry ẹlòmí kìlọ́mọ̀ basic science sọ́ra àwọn sàbẹ̀ kan wá ń bẹ wọ́n mọ̀ tẹ̀síìrì gẹ́ sọ́mọ́lú wọn àwọn sàbẹ́ bí Abdullahi ibn Abbas àwọn sàbẹ́ bí Abdullahi ibn Mas'ud àwọn yẹn tó bá gbọ́ pé àyà kan bẹ́ nìkan tẹ́nìkan mọ ìtumọ̀ rẹ̀ wọ́n lè tẹ́ráfù lọ rẹ̀ tí wọ́n ta dúkìá wọn àfà aláwọn eléyìí lè anna al-Qur'ana nazala bi lugatihim wà fi asrihim kí ló fàtà ṣe lè fi ọ̀rọ̀ àwọn sàbẹ́ Kùránì torí pé kúrà ní sọ̀kalẹ̀ pẹ̀lú èdè ilé sọmọ lárúbáwá ọmọ yorùbá lè ó níbi lárúbáwá mi dé ìwọ̀nba ń táwọn àfáà bá tú làwọ́ òtù tí wọ́n bá tó ń tú gan tó bá tó dáàrin kan àwọ́ òtù lọ wọ́n dictionary pé kí náà gbà lérò pẹ̀lú vocabulary pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n lò bí ṣùgbọ́n àwọn sàábé ọmọ lárúbáwá òun ni wọ́n wọ́n gbọ́ èdè lárúbáwá kèé wá ṣe pẹ́gbẹ́dẹ̀ nìkan wà fí áṣírí yìí àsìkò wọn òun ni kùránì sọ̀kalẹ̀ gbọ́dá ní kùránì sọ̀kalẹ̀ àsìkò wọn òun ni àrùkùránì òun ló sọ̀kalẹ̀ ọwọ́ àwọn tó jẹ́ káàmọ̀ fọ̀rọ̀ wọn tó kùránì láì tí ẹ̀kọ́ ọgbọ́n lónìí bí mo ṣe ń sọ̀rọ̀ ní ìsìn ẹni tí ò bá sí ń bì ọ fẹ́ máa kóòtì mi nínú kókóòtì mi lé tàbí kó dínkù tóró mò sí bí wọ́n sọ fún ni ṣùgbọ́n wọn sàábé gangan àwọn wà níwájú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì máa ń sàlàyé kùránì lójú wọn wọn ó tún béèrè béèrè bí wà ànábì àyà tọ́lọ́ sọ̀kalẹ̀ lánàá ìtumọ̀ rẹ̀ òye wa yóò dẹ̀ sàlàyé sọ ọmọ páwọn náà jẹ́ direct student ànábì gba kéwù lọ́dọ̀ jùlọ ìlú àwọn sàábé gbà lọ́dọ̀ ànábì sọ àbáwọn yẹn ní ọmọ tẹ̀síìrì jù sẹ́mi tí ò lánàá bìrì màá wá ní màá tún tẹ̀síìrì ọwọ́ pé àwọn ni wọ́n gba tẹ̀síìrì wà látẹnu ànábì yẹn ojú kódà ó ṣẹlẹ̀ nínú inú wọn tí jìbìrì ìlú ọ̀sọ̀kalẹ̀ báyìí tó gbó ògbó ànábì iṣẹ́ ńlá kùránì tí kùránì bá sọ̀kalẹ̀ báyìí owó lánàbì sallallahu alaihi wasallam yóò sì máa làágùn tó bá gbé ẹsẹ̀ lórí tẹ̀yàwó Aisha kò ní lè dẹ́sẹ̀ ànábì gbé mọ́ tó bá gbé apá lórí ara sàbẹ́ kan báyìí kò nílé dápá ànàbí gbé torí tí bìrìlù ti sọ̀kalẹ̀ pẹ̀lú kíni o pẹ̀lú alukur'an àwọn èèyàn tí wọ́n lọ kọ́ ìmọ̀ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam àwọn nálẹ̀tọ̀ ká fi ọ̀rọ̀ wọn tú kùránì èyí ò nìkan tọ́kọ́ wàlẹ̀ annahu ba'dal anbiya asdaqun nas bi talabil haqq lẹ́yìn àwọn ànábì ọlọ́run lẹ́yìn àwọn tara gbogbo àwọn ànábí ọlọ́run àwọn tó tó ń wá òdodo jù òun làwọn sàábé sórí lónìí èmi àti àwọn ẹlòmí ń bẹ wà lẹ́yìn yóò sì ródòdó yóò sì tún ala gidi ọwọ́ pọ́sáyẹ̀tì àwọn kan ọfẹ́ àwẹjá ànàmọ́ ìyẹn lọ yóò sì máa kà fara àwọn tó wọ́n ti di kéfèé wọ́n ti dẹlẹ́bọ wọ́n ti dìdàkudà torí pọ́nrí sípàwọn eléyìí bọ́yá ẹlòmí ìgẹ́ ti transform of aggression ẹnìkan ló sì ọwọ́ àrò pé màá ìtàkùn kódà tó bá rí òdodo kò tó ní gbọ́ so ráwọn sàábé òdodo yẹn làwọn wá kì tó bá já sí pé ọ̀dọ̀ igi ìrókò náà bá ti ródòdó wọn gbà lọ́dọ̀ igi ìrókò tó bá rí òdodo lọ́dọ̀ ajá sọ ọ̀pára mú ní kájẹ ajá ṣùgbọ́n òdodo ń bẹ lọ́dọ̀ ajá wọn gbà òdodo lọ́dọ̀ tó bá rí òdodo pé ọmọ ẹkẹ ló ní òdodo lẹ́nu wọ́n bà tọ́bá rí pé ẹni tó ní òdodo lọ́dọ̀ kò máa ké wọ́n bà òdodo lọ́dọ̀ rẹ̀ òdodo yẹn ní kí o òun ni tó ka àwọn tó gbọ́n bí mo sọ yé àáfàá ní ẹnìkan tó kọ́ só ráwọn sàábẹ́ yìí àwọn náà tán láwọn tó já sí wípé asílámù ń bínà àwa àwọn làkúrò níbi ìfẹ́ ẹ̀nà á jama wàhálà ìtọ́ bá súnmọ́ àwọn èèyàn ọmọ báwọn èèyàn lo ìfẹ́ ẹnu ìfẹ́ ẹnu tó lágbára ẹlòmí ò gbé àwòrán súnà wà pé ó súnà ló ó fẹ́ ẹnu sí ẹ fún lẹ́rìí pé àfà àníkíní iṣẹ́ súnà gangan lélẹ̀ eléyìí èsì súnà yóò sì máa lo fẹ́ ẹnu torí kò bá fẹ́ ẹnu rẹ̀ ṣùgbọ́n àwọn sàábé ọlọ́run làwọn kúrò níbi ìfẹ́ ẹnu wọn èlò fẹ́ ẹnu tiwọn bákan náà wà á tó àrò nínú àlùmọ̀kálàfà àlẹ́tí tẹ̀kúlù bẹ́yìn àlùmọ́rì wà bẹ́yìn àtàfíìkì ìsọ̀wà. sórí wọ́n tó mọ́ paragada ọlọ́run tó mọ́ wọn kúrò níbi mímọ̀ ìyapa tí máa ń ṣẹlẹ̀ láàrin ọmọnìyàn àti kó jẹ́ pé yóò ṣe kò ń gẹ́ àsọ̀wà nǹkan tó jẹ́ òdodo tó bọ́ ojú ẹ̀ <clears throat> kí la gbàlérò gbálàyé sórí ẹ̀mí wa yìí ìgbà míì ẹ̀mí ó rí òdodo àtàwọ̀fíìkù wá ni pé kọ́lọ́ wá fi èèyàn ṣe kò gẹ̀ kéèyàn ó lè lo òdodo ẹlòmí òní àwa àwa náà mọ̀ pé àmọ̀pọ̀ ọ̀rọ̀ àmọ̀pọ̀ ọ̀rọ̀ yẹn ni kó bí odojú àmọ̀pọ̀ kó bí odojú wà ní Islam ṣùgbọ́n à ah, wàláì ọlágbára o tàwọ̀fíìkù kéèyàn ó ṣe kò gẹ̀ rẹ̀ yóò nira àbá àkájú sọ́rí pé ẹ̀ àwọn náà mọ̀ pé ọ̀dà bá a ṣe fi yèpẹ̀ ṣeré àwọn jálàbí máa fi yèpẹ̀ ṣe yọ́ máa tẹ yèpẹ̀ tó bá ti wá wọṣẹ́ pé hmm, hmm, àkíkà ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ irọ́ ni kọ̀sẹ̀jẹ̀ gẹ́gẹ́ orí ilé ọ̀jẹ̀ ni o tí ọba sọ bá òní fún olówó ó láwọn náà ó ní àáfà ọlọ́sàmájà wò lè mo ti rí àáfà mi bá nàìjíríà tó sọ ó ní ẹmọ báwọn bẹ lọ wà láì tẹ́lẹ̀ bá kú ìjálà táwọn ṣe yọ wọn náà ó ní yóò wọn náà téèyàn bẹ́ẹ̀ lè kú síbi kí ni o ibi jálà bí táwọn ṣe ó ń tọ̀ wọn náà ni o pé yọ wọn náà dànù dànù àáfàá lẹ́nu tó sọ bẹ́ẹ̀ ó yà bí òye nìsín ó túmọ̀ sí wípé nìyẹn ibo ló ti ní problem alimuhalafa alẹ́tí tẹ̀húlù bẹ́ẹ̀nà mẹ́rin wà bẹ́ẹ̀nà tàwfíìkì lè sọ wa òun gangan fún rẹ̀ mọ̀ pé tóun ṣe ọ̀dà ṣùgbọ́n kó wá ṣe kòǹgẹ́ ọlọ́run fún sọ̀wá kó lè já sí wípé yóò ṣe kòǹgẹ́ oore kò lè rí ṣe ìlàwá náà ṣe máa bẹ náà pé wọ́n náà máa fi wá ṣe kòǹgẹ́ dáadáa kọjá sí pé tó bá ti jẹ́ òdodo a lè ṣe kiri o a lè máa tẹ̀lé àáfàá níṣẹ́ wá rí tẹ̀fsíìrì Qur'an bí kàlámì sọ̀hábà ká fi ọ̀rọ̀ àwọn sàábé káfi tú alukur'an ẹ̀rí irú ẹ̀ pọ̀ so orí tí ó jẹ́ ká lu ọ̀rọ̀ wọn láì tiẹ̀ dáadáa o ọ̀rọ̀ àwọn sàbẹ́tà aláàlò yìí kìí sọ̀rọ̀ fẹ́ inú o ara ń táwọn náà ké ní kéwú níwájú ta ni níwájú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ara ń táwọn náà fi kéwú níwájú ta ni o níwájú ànábì sallallahu alaihi wasallam ìyẹn ló fà tó já sí pé gbogbo ẹni tí bá ń bú sàbẹ́ yóò sọ ibú lọ́dọ̀ ọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ kú sáàbí ànàbí àwọn ṣíà àtàwọn ọmọ ẹ̀yà wọn àwọn ọ̀rọ̀ wá fíbọ̀ ara àwọn kánú àwọn ṣíà ni wọ́n pọ̀ báyẹn àwọn àrùríyà wọ́n pọ̀ gan tí wọ́n máa ń bú àwọn sàábé gbogbo ẹni tó bẹ ilé bú sàábé yóò kàn dínú yọ̀ níwájú ọlọ yóò sórí ibú lọ́dọ̀ ọlọ́run yọ gbogbo sẹ́rin rẹ̀ lè bàjẹ́ tó láwọn sàábé yìí àwọn lọ́lọ́wọ́n bá lò tẹ́sì yìí fi dúró níjọ́ tán lọ jagun bá dírì sí wọ́n wà ń bẹ̀ sí mi wà ń bẹ̀ èèyàn 300 plus wọ́n sì lọ kojú àìmọye ọ̀tá séjò ogun wúdù tí wọ́n fẹ́ pa wọ́n tán fẹ́ pa ànábì ọlọ́run sallallahu alaihi wasallam sí mi wà ń bẹ̀ sí wọ́n wà ń bẹ̀ níjọ́ táwọn Abu Ubaida Amiru ibn al-Jarrah níjọ́ tí wọ́n fi idà tí wọ́n fi yọ eyín wọn tí wọ́n fẹ́ fi eyín tó fẹ́ fi yọ ọkọ̀ lára ànábì téyín tó jábọ́ sí wọ́n wà ń bẹ̀ níjọ́ táwọn àbúrérà tí wọ́n ń gba àdíìsì tí àbúrérà tí òró jẹjẹ tí ń dákú tí àwórókó tó gbé àbúrérà sí wọ́n wà ń bẹ̀ níjọ́ tí àwọn sàábé tọ́já sí wípé odidi oṣù méjì bí ìyàwó Aisha ṣe sọ̀rọ̀ bí Allah àníyá tá a ṣàlàyé ẹ̀ lánàá wọn èé jẹ wọn èé dáná oúnjẹ nínú ilé ànábì sallallahu alaihi wasallam kí ni wọ́n máa jẹ èso dàbínù wọ́n sì ń ṣètò ọlọ́run bá lọ ṣé wọ́n wà níbẹ̀ níjọ́ tí àwọn kèfèrí tí wọ́n mú sùnmọ́ yà obìnrin àkọ́kọ́ nínú ìsìláàmù tí wọ́n gòpa láti inú ọkàn tí wọ́n gò ní ìta lè fi wé kíni híríbà bayonet bíi dága ọ̀dà bíi ọ̀bẹ tó mú ọ̀bẹ tó mú gidigidi tí wọ́n fi góṣù mọ́yà tí wọ́n sì wọ́n wa obìnrin láì sọkùn ṣé wọ́n wà níbẹ̀ níjọ́ tí wọ́n mú Bilal ọmọ rọ̀bà tí wọ́n nà á ní ẹgbà tó lágbára tí wọ́n ń wọ́ kí lórí ilẹ̀ tọ́já sí wípé ọ ilẹ̀ tó dán ilẹ̀ oko tí òòrùn wá ń pa Bilalu tọ́já sí wípé ń bò ó dàrin kan kò fẹ́ lè sọ̀rọ̀ máa ṣe wọ́n wà níbẹ̀ abó ti gbàgbé ni àwọn tó ṣẹlẹ̀ sí Usmanu ọmọ àfáàní ọ̀nà tí wọ́n gbà pa sí wọ́n wà níbẹ̀ ọfẹ́ sọ ń tọ́sẹlẹ̀ sí Abdullahi ọmọ Umaru àtàìmọye wọn nínú àwọn sàábé nítorí ìtọ́lọ́run sí wọ́n wà níbẹ̀ ìwọ ti gbàgbé sáàdù ọmọ àbíwà kọ́s àwọn tó ṣẹlẹ̀ sí iṣó wà níbẹ̀ musabu ọmọ umair ọmọ olówó ọmọ multibilọ́níà nítorí mo gba ìsìláàmù wọ́n sì kó gbogbo aṣọ rẹ̀ nílẹ̀ nítorí kó gba ìsìláàmù wọ́n gba ń tà lè fi wé mọ́tò nǹkan ìrìnsẹ̀ wọ́n gbà nídìí ẹ̀ nítorí kó gba ìsìláàmù wọ́n dé mọ́lẹ̀ sí wọ́n wà níbẹ̀ sáwọn sàbẹ́ táwọn wá kú nìyẹn ẹ̀mẹ́ lẹ́kú sàbẹ́ ọ̀daràn níwájú ọ̀nà látẹ̀sùbú àṣọ̀hábí anábì sallallahu alaihi wasallam ó ní ẹgbẹ́ bu àwọn sàbẹ́ mi fàlàó anna ahadakum anfakọ̀ mithla dị dáhábá tẹ́nìkan yíbẹ̀ ilé lọ náà tó se déédé òkè wúdù ní gold láìtì dáadáa sọ pé àwọn olówó fẹ́ náwó fẹ́ náwó bíi tírélà owó one thousand owó ga Nàìjíríà nìyẹn ó nà ní bẹ́ẹ̀lì bẹ́ẹ̀lì góòlù là ń sọ yìí ọwọ́ àná tó ṣe ọ̀nà pánsálì ọ̀nà dọ́là ọ̀nà ríà òsìnà náírà na ọ̀nà góòlù ọwọ́ ọwụwa déédéé òkè udù ọmọ yìí òkè udù bàálù kan ò lè gbókè udù sàn bàálù kẹ́nìkan tó ṣe déédéé òkè kọ́ máa ná ní má mo da àhàdí wàlà ìfọ̀ kò ṣe déédéé múdù tá a fi ọjà kànú àwẹ̀ múdù agolo méjì àbàbà agolo mẹ́ta yẹn kò ṣe déédéé wà lánà ṣe ìfà kódà kò ṣe déédéé ìdajì ẹ̀ ìlàsẹ̀ gbọ́dọ̀ ṣọ́ra a gbọ́dọ̀ bú àwọn sàbí ọlọ́ọ̀bá ní kẹ́gbọ́n gbọ́n àwọn sàbẹ́ yìí bàbá sọ́jà lùfẹ̀mí wọ́n láwọn èèyàn yìí a máa lu ọ̀rọ̀ wọn fún àwọn àdìtá àti sọ yìí ọlọ́run làwọn níbi ìfẹ́ ẹnu ọlọ́run làwọn níbi kámẹ́rì ẹ̀mí ẹni control ọlọ́run se wọ́n lẹ́ni tó ju pájú sẹ́ẹ̀lẹ̀ fọlọ́run ó sì ṣe wọ́n lẹ́ni tó já sí pé òdodo náà máa ń wá kí òdodo yẹn òun ni nǹkan tí ń jẹ́ kán lè máa rí tọ́lọ́ àtàlẹ́bí ṣe ọlọ́pàá ní gbogbo àwọn sàbí àlẹ́bí tó bá wá rí bẹ́ẹ̀ yá mẹ́rin wá tọ́lá aago mẹ́ta àbọ̀ tó yẹ ká dúró ó ti àdùn láìpẹ́ iṣọ́ àwọn ọlọ́run ni wàá ń kún tó márútọ́ àwọn àlá sáfarí àwọn já àhàdùn ní kún mi lọ́wọ́ ètò àwọn láàmú tó wọn ní sáà níbi tọ́lọ̀ wọn bá ti ń sọ nípa ọ̀rọ̀ tàyámù pé àwọn nǹkan wo ló lè fa kẹ́ẹ̀ṣe ìmọ́ra oníbẹ̀rẹ̀ fún àwọn nǹkan wo ni wọ́n fa kẹ́ẹ̀ṣe tàyámù ọlọ́run ní tára yín ọ̀bá yá ara rẹ̀ ò ṣe kí ni o ara rẹ̀ ọ̀yá kìí ṣe para rẹ̀ ọ̀yá nìkan o tó bá fomi kàn án lábáyìí tí lọ́mọ ṣọ́ọ̀ àbá bẹ́yàbà gidi ló mú tó bá fomi kanra báyìí ẹni tí ọmọ ẹgbẹ̀ yọ fẹ́ lè wáyé pọ̀ mọ́mùlẹ̀ para rẹ síjọba lọ́rùn mọ́ lu omi ó di nǹkan mélòó tá a fi máa táà máa mú ó di mélòó bá mé ní àìsàn tó fa kọ́ ọmọ lè ṣe kí ni o kọ́ ọmọ lè ṣe kí ni kọ́ ọmọ lè lu omi àwọn aláṣàfarí abẹ́ wà lórí ìrìn àjò omi tí wá ń bẹ pẹ̀lú yín tẹ́ ẹ bẹ́ẹ̀ fi ṣàlùwàlà ògbẹ́ni ọ̀gbẹ́yìn yọ hàn léèmọ̀ ògbẹ́ yóò ṣe kí ni yóò hàn yín léèmọ̀ jọ nítorí ọlọ́run olómi ìsìláàmù kò nira ló kò nira bọ̀ kí ọ rọra ṣe ṣe pé kò sómi o ṣùgbọ́n ẹ wà lórí ìrìn omi tó wà kò lè o kò lè tó ẹ mú mi ẹ lè fẹ́ jẹun ẹ lè fẹ́ ṣe àwọn nǹkan míì omi twenty litres ló sì wà ní gálọ́nù pẹ̀lú yín tó bá rí bẹ́ẹ̀ sí tàyámù ó di nǹkan mélòó wà méjì. àwùjá àhẹ́dùn mi ń kún mínà lọ́wọ́ it abẹ́nìkan nínú yín ẹ wá ń bọ̀ láti ilé ẹ̀gbin ẹ lọ ọkọ̀ ẹ lọ yàgbẹ́ ẹ wá rómi eléyìí tẹ́ fi ṣàlùwàlá aola mọ́tọ́mọ̀ nìsá abẹ́ wa súnmọ́yàwó yín ọyẹ̀kẹ́ ẹ̀wẹ̀ jẹ́nàbà sọ wá níbi tá fẹ́ lọ kan ni pé nínú èdè lárúbáwá tó bá sọ pé láàmásà a máa túmọ̀ tọ́chìn lámsù kéèyàn fẹ́ kéèyàn fọwọ́ kányàn nínú ṣẹ̀rí àsìrè téèyàn bá fọwọ́ kányàwó rẹ̀ kódà kó dáná àlùwàlà débi pé ọfọ́ kan ìyàwó rẹ̀ ní oní àyàfi tó ọba fọwọ́ kàn pẹ̀lú àníyàn mi tó fi á di pé ẹ̀gbin jáde lára rẹ̀ kèése fọwọ́ kàn tó fọwọ́ kàn ní òjò ọlọ́sàlúwàlá àbí ní òjò tábà tó jáde lára bóyá ni ọ ṣe kí ni o bí yẹn nìyẹn pé fọwọ́ kàn ṣùgbọ́n níbi ọlọ́wà ni tá a bá ní ká fi lárúbáwá tú ìtumọ̀ ẹ̀ ni pé tẹ́ ẹ bá fọwọ́ kan ìyàwó yín tẹ́ ẹ bá ṣe kí ni o tẹ́ ẹ bá ti fọwọ́ kan ìyàwó yín tẹ́ ẹ sì rómi tẹ́ ẹ fi sí tẹ́ ẹ fi wẹ̀ abẹ́rẹ́ sàlùmọ̀lá ẹlẹ́sìtà yà mọ̀ Ibn Abbas ọ̀dí Allahu ta'ala àyẹ̀wò ọwọ́ á ní ẹ mọ̀ sí àyà ń bọ̀ ó ní sẹ́ẹ̀rí fásitọ̀rọ̀ ni pé àwọn jà máa àṣetẹ́ ẹ bá súnmọ́ àwọn ìyàwó yín tí ìbálòpọ̀ tọkọtaya tó wáyé láàrin ọkọ àtìyàwó fàlámútẹ́jì du máa ẹ̀wà rómi tẹ́ fìwẹ̀ jánábà fàtàyà màmú fàmádá fàtàyà màmú ẹ lọ sàlùwà ló ní gbẹ́rẹ́ fún jẹ́mà kí la fi tú àyà yìí ọ̀rọ̀ Abdullahi ọmọ tani ọmọ Abbas tọ́ ọba sọ pé èmi gbọ́ lárúbáwá ọ́là mọ́sítọ́n tẹ́ ẹ bá fọ́ kẹyàwó yín ó ti túkúrà ní tòótò ọgbọ́n lárúbáwá tó Ibn Abbas ọgbọ́n lárúbáwá tànà bí wa Muhammad sallallahu alaihi wasallam Ibn Abbas òfìfẹ́ ẹnu tù kò fagbárí kòròfo òfin tù kí ló fi tù ara tẹ̀síìrì tó gbọ́n lọ́dọ̀ ànábì wa sallallahu alaihi wasallam òun ni so wá rí ká tó kú ibi táàtì gbọ́nà láti dé yẹ̀wò ọ̀la láàbọ̀ sí ẹlẹ́ẹ̀kẹrin alákọ̀ọ́kọ́ alóhùn ní ká fi kùránì tú kùránì ẹlẹ́kejì ká fi súnà ká fi tú kùránì àdèmá pẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wá ẹlẹ́kẹta ká fi ọ̀rọ̀ sàádé ká fi ṣe kíni o ká fi tú alukur'an masala kan wá mẹ́ta sàdé yẹjú ní ìṣẹ́jú méjì bíi nìlá tá a bá wá rí pé ọ̀rọ̀ àwọn sàádé ikhtalafat aqwalu sọ̀hábà fi tafsir ọ̀rọ̀ àwọn sàábé ọya pasíra wọn nínú títú àyà kan nínú kùránì kí ni nǹkan tá a ṣe a máa yanjú eléyìí tó bá dọ̀la tọ́ra láyé pọ̀ táwọn àbá ṣe lórí ẹ̀ sàábé kan tú nǹkan lọ ó ní nọ́ọ̀tì ní túmọ̀ rẹ̀ sàábé kan ní sáùtù ni sàábé kan ní rárá wẹ́ẹ̀sì lèmi tú sí sàábé kan ní east ni wàhálà dé àbí òde wàhálà dé àbí òde wàhálà kankan òde ó ní bá a ṣe máa yanjú ẹ̀ á yanjú ẹ̀ lọ́la ṣùgbọ́n sàbẹ́ kan sọ wípé sórí ìyapẹnu tá à ń sọ pé máa wáyé láàrin wọn yìí náà ó póríṣiríṣi ìgbà míì afẹ́ afẹ́ débẹ̀ náà ìyàtọ̀ kẹwàá níbi àlùfáà wọ́n kẹ̀ ló bí synonyms wọ́n ń lo àwọn ọ̀rọ̀ tó túra wọn tó túra wọn irú eléyìí ò fún wa problem ìtumọ̀ kánà ní lọ ṣe kí ni o ní lọ já sí ṣùgbọ́n ìtumọ̀ wọn yàtọ̀ eléyìí sọ pé apá eléyìí sọ pé orí orí àtàpá ò jọra wọn bóòlù àṣewà mòdodo insha allah ńgbọ̀ ọba dọ̀la á bẹ̀rẹ̀ láti bi ele á wà bọ́ sórí ẹlẹ́ẹ̀kẹrin àtòrí ẹlẹ́ẹ̀karùn abẹ ọlọ́run ọba àlekè gbogbo àwọn àlàyé tí a ń ṣe lórí ọlọ́run jẹ́ kó wúlò fún wa láyé àtijọ́ ògbéǹde àkèámà má ṣe ní ìbàlẹ́jọ́ ọbú fún wa ọlá aláhàúlà wà láàkú wátá ìlà bìláìlà subhanallah wa bihamdi subhanallah ìlà subhanallah wa bihamdi subhanallah ìlà.